wà nínú ya àsìkò kan bẹ tọ́nà ọba máa hàn màláìka sí ọmọ yìí tó ṣe pé nínú nǹkan tí màláìka ó ṣe náà ni pé yọ kọ àkọọ́lẹ̀ rẹ̀ ṣe eléyìí ọ̀tako ìkọlọ̀ ọba ti kọ àkọọ́lẹ̀ gbogbo nǹkan ọ̀tako. nítorí pé àkọọ́lẹ̀ nínú ṣẹ̀ríà Islam ó pé oríṣi mẹ́ta apá kan nínú àwọn olùmọ̀ ikú kórìṣì mẹ́rin àkọọ́lẹ̀ alákọ̀ọ́kọ́ onáà tó wà nínú lawhil mahfuz títí ń bẹ nínú wàhálà títí ń bẹ lábẹ́ sọ ọlọ́run bá wa onáà lè tọ́lọ̀ ní kígègé ọkọ̀ onáà lè tọ́lọ̀ ní kígègé ọkọ̀ nínú rẹ̀ ọmọ tí wọ́n pa àkọọ́lẹ̀ rẹ̀ nù ya rẹ̀ gbogbo ntí ọ̀jẹ̀ gbogbo ntí òní gbogbo ntí ó ilé tí ó wà ni àbíná gbogbo ẹ̀ náà wọ́n ti kọ́njọ́ yẹn nínú lọ́ọ̀fin màtó ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n tún kọ àkọọ́lẹ̀ fún kálukú wa nínú ìyá rẹ̀ wọ́n tún kọ àkọọ́lẹ̀ fún kálukú wa nínú ìyá rẹ̀ ètò ti kókò pa dandan kó ta kó tó ti wà nínú al-lawhil mahfuz so eléyìí ní ìta nàbì sallallahu alaihi sọ pé nígbà tí èèyàn ti pé ọmọ oṣù mẹ́rin nínú ìyá rẹ̀ ọlọ́run ọba ọ̀ràn màláìka sí yóò kó àrídìkì rẹ̀ ọjọ́ tí ó lò láyé iṣẹ́ tí ó ṣe sọmọ àlùjọ́nà ni àbọ̀mọ́nà. àkọọ́lẹ̀ kẹta òun náà ni àkọọ́lẹ̀ èyí tí ọlọ́run ọba máa ń kọ lọ́dọọdún lọ́dọọdún èyí tí ọlọ́run ọba máa ń kọ ní Laylatul Qadr lọ́dọọdún. فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا ليلة القدر yẹn ọlọ́mọ ń kọ àkọọ́lẹ̀ ọdọọdún àkọọ́lẹ̀ ọdọọdún kọ pa dandan kọ tako tó wà nínú lọ́wọ́hìn màkò àmọ́ ṣeéṣe kí nǹkan tuntun kù ó ṣeéṣe kí nǹkan tuntun kù ìjákọọlẹ lẹkẹrin wa wà bí ìyàpọ̀ ẹnu láàrin àwọn ahlu sunna apá kan nínú wọn sọ pé àkọọlẹ lẹkẹrin wà onílà kọlẹ ojoojúmọ́ àwọn tó pọ̀ jù nínú wọn sọ pé kò sí kò sí lẹ́yìn àwọn tó sọ pé wà wọ́n fi ọ̀rọ̀ Ọlọ́run ọba tó ní kulla yawmin huwa fi sha'n wọ́n fi sẹrí ṣé ojoojúmọ́ òǹbẹ nínú ti ṣiṣẹ́. ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ onímọ̀ ìjìnlẹ̀ nínú àwọn alùsùnà wọ́n ní kò tọ́ka sí àkọọ́lẹ̀ ojoojúmọ́ torí rẹ̀ alákọọ́lẹ̀ oríṣi mẹ́ta rẹ̀ àkọọ́lẹ̀ lọ́hìn màfò àkọọ́lẹ̀ tó ń kọ nínú ìyá wa àkọọ́lẹ̀ tó lọ́dọọdún torí rẹ̀ èyí tó wà nínú lọ́hìn màfò kìí gbà yí padà láéláé kìí gbà yí padà ṣùgbọ́n sì kan wà. tó sọ yìí pé la yaruddul qadara illa du'a kò sí tó lè dá kọ́ọ̀lẹ̀ padà àfàdúà irú àkọọ́lẹ̀ wo làdúà lè dá padà àwọn ahlùsùnà ọ̀lùjẹ̀mọ́ sọ pé àkọọ́lẹ̀ èyí tó yàtọ̀ sí ìtọ́ wà nínú lawhil mahfuz tó yẹ wa èyí tó yàtọ̀ sí èyí tó wà nínú lawhil mahfuz nítorí kọ́ lọ́n sọ nípa lóhìn mahfuz wípé ẹnìkan kì í yí nǹkan kan tó wà ń bẹ̀ padà ẹnìkan sì lè ti nǹkan síwájú àbí kọ́ fàṣẹ yìí. so hadithi yìí ń tọ́ka sí àkọọ́lẹ̀ tí ò sínú lóhìn mahfuz bíi tọ́lọ́dọọdún bíi tán kọ nínú ìyá wa tó bá tako tó wà nínú lóhìn mahfuz tá a bá ṣàdúà bóyá àdúà wa lè yí ní tí ò dáa nínú àkọọ́lẹ̀ wa pa sí dáadáa. àdúà yẹn náà àkọọ́lẹ̀ lónà tọ́lọ́lọ́ ti kọ́ọ́lẹ̀ kọ́ àkọọ́lẹ̀ kọ́ sàdúrà ní wàá yí àkọọ́lẹ̀ àìdá padà fọ́ sọyẹ wa eléyìí ni àwọn oríṣi àkọọ́lẹ̀ mẹ́ta tó wà ní ìdáàlù Qur'an ní ọ̀kà sí náà àbí sunna anabi sallallahu alaihi wasallam. alhamdulilayi wọn ni ti ahmed tíyà tó bá sálámù sáwọn ṣé àwọn dá wọn lò àbá àwọn ò ní dá wọn lò ẹni tó bá mọ̀ wípé wọn ìṣe mùsùlùmí tí wọn bá sálámà sí kò gbọ́dọ̀ dá wọn lóhùn bá ṣe dá mùsùlùmí lò yóò dá wọn lóhùn bá ṣe dá ẹni tí èsì mùsùlùmí lò ní. a ti ti mà fún anabi wa muhammed sallallahu alayhi wa sallam wọn kọ́ alẹ́ kọ́ wípé tí àwọn ahlul kitab tí wọn bá sálámà sí wa ká máa dá wọn lóhùn pé wa alaykum wa alaykum bẹ́ẹ̀ náà kíkẹ́ fèrè mi bá sálámà sí wa àmà dáná òun pé kí ni wa alaykum ẹni tí ọba mọ̀ kíkẹ́ kèfèrí ni wọ́n yóò máa dá wọn lóhùn pé wa alaykum àmẹ́ni tí ò mọ̀ wọn ní kèfèrí tó bá dáhùn pé wa alaykum salam à forí jù ṣùgbọ́n amẹ́díyà wọn kì í ṣe mùsùlùmí nítorí pé ọ̀kan pàtàkì nínú táwọn kùránì tọ́ka sí àti súnà anábì sallallahu alaihi wasallam ikú anábì sallallahu alaihi wasallam ó ń lò fún àwọn anábì ìpẹ̀kun àwọn òjíṣẹ́ àwọn tako tó bí tí wọ́n pè ní amadiya gan ikú anábì míì tún wà lẹ́yìn anábì wa Muhammad sallallahu alaihi wasallam òun náà ni wọ́n ń pè ní Ghulam Ahmad Qadiani tòbẹ́ẹ̀sì ni tẹ́ ẹ bá gbàgbọ́ wọn ànábì mi ń bẹ lẹ́yìn òjíṣẹ́ ńlá ànábì muhammed sallallahu alayhi wa sallam ẹ pè kúránì nírọ́ nù ẹ sì pè súnà ànábì sallallahu alayhi wa sallam nírọ́ gbogbo ẹni tó bá sì ṣe bẹ́ẹ̀ di kèfèrí. sọ eléyìí ni wọ́n ń pè ní amadiya sẹ́mi á sọ pé àwọn òwí bẹ́ẹ̀ irọ́ wọn pa mọ́ àwọn ẹ pé kó di mùsùlùmí mọ́nà àbúrò amadiya naam àbúrò amadiya ẹ di mùsùlùmí àbẹ́sìn kan bẹ́ẹ̀ tuntun jẹ́ amadiya yìí kò sí sórí ẹ̀ tó máa sọ pé ahmadiyya muslim movement irọ́ burúkú ni ahmadiyya movement lẹ́yìn náà kò ní ìdíkẹ́ sọ pé ahmadiyya torí pé kẹ́ má bàa ṣèṣújú bá àwọn mùsùlùmí torí pé ẹ̀ mọ̀ pé nùkọ́ anabi wa muhammad sallallahu alaihi wasallam ni ahmed tẹni táwọn sì ń pera wọn tí wọ́n pera wọn sì sí lọ́dọ̀ wọn pè ní mirza gulamu ahmed so alqadiyani torí rẹ̀ ló ṣe jẹ́ pé ní gbogbo olúlẹ̀ ayé ibi tí wọ́n ti gbé islam yìí wọ́n kì í pè wọ́n ní amadiya láfíríkà ni wọ́n ti ń ṣèṣojú fáwọn èèyàn orúkọ wọn ni qadiyaniya qadiyaniyun àbí òye wa qadiyanist movement so bí wọ́n ti mọ̀ wọ́n gbogbo àgbáńlá ayé nù áfíríkà ni wọ́n ti ń lò ṣojú wọ́n ti ráwọn èèyàn mú láfíríkà púpọ̀ pápá àwọn yorùbá so ẹ̀rí kí wọ́n dá àwọn mọ́ṣáláṣí lẹ̀ hospital kankan so látara mọ́sálásí yẹn wọ́n rí àwọn mẹ́mbàsì púpọ̀ so nítorí de eléyìí báyìí ẹnìkan á ní àwọn ah, dọ́sítù náà ń gbà náà ń kọ́ táwọn baptist náà dọ́sítù lẹ̀ nàám kí wọ́n á ní nǹkan tuntun mẹ́ nàám. ẹni tó bá gbàgbọ́ aleykum salaam nípa anabi mi bẹ lẹ́yìn anabi wa muhammad sallallahu alayhi wa sallam ni. sẹ́ni kan máa ń rí bó wọn ṣe jẹ́ kèfèrí àwọn náà ń lọ mọ́kà ẹni tó bá tó nù wọn kó pera rẹ̀ ní amadiya káwá rí bí ó mọ́kà lọ. sọ̀rọ̀ pé yé wa ajẹ́ pé tí wọ́n máa ń lọ mọ́kà kí ni wọ́n máa pera wọn wọ́n pa amadiya rẹ̀ ni wọ́n máa bìdà kó pé amadiya lò káwá rí mọ́kà tí ó lọ tí ì bá ṣe Pakistan náà. kí ni àlàyé tó wà ní ti ọlọ́run ṣàlàyé ṣe ما خلقكم ولا بعثكم إلا كنفس واحدة ولا يغني àlàyé bíi báwo. ìyẹn ni pé ẹ̀yin ẹ̀yin lójú ara ti yín nísìnyí ẹ̀ máa wò pé ṣé bá ti pọ̀ tó yìí lọ́kọ̀ àwọn kẹfẹ́ rí èrò tiwọn ni pé ṣé wọ̀nyẹ̀kúlù lẹ́sánù ẹ̀ìdá máa mẹ́tò fàtọ́fà ọ̀bàṣọ háyà èèyàn ń sọ pé ǹjẹ́ tí mo bá kú wọ́n tún gbé mi dìde bí. وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم èèyàn ó ń ṣàpèjúwe fọlọ ó ti gbàgbé bọlọ ṣe dá òun wípé eegun tó ti kẹ fún ṣé ọlọ́wọ́ bó ti jì tọ́lọ́wọ́ bó ti dìde sọ náà lọ́wọ́ sọ pé má kálukú kún wàlẹ́ bá sùn kún ìlẹ́kẹ́ ní sinú wáhìdá ó lè máa wò pé síbẹ̀ ṣe pọ̀ tó ìyọ́nà tó dín in ha ṣé eléyìí ó sì rọrùn kò ṣe ní rọrùn ṣé bọ́lọ̀ lọ dá yín tí ẹni pé máa retí ọlọ́run ní dídá sísẹ̀dá yín àti gbígbé yín dé kò sí ìyàtọ̀ láàrin bẹ́ẹ̀ ṣe pọ̀ tóun àti tèèyàn kan ìyẹn ni pé ó rọrùn àfi bí ìgbà tá a fẹ́ ṣẹ̀dé èèyàn kan ó rọrùn àfi bí ìgbà tá a fẹ́ sọ pé kéèyàn kó jíǹde torí rẹ̀ wípé ìnàmá amúrúná lè ṣe ìnìdá ọ̀rọ̀dínàhù ànàkúlẹ̀lẹ̀hù kún fàyàkùn àti àwọn ọlọ́run fún nǹkan tá à ń bá ń fẹ́ wípé kọ́sẹ́ á sọ pé kọ́sẹ́ kó sì máa sẹ́ náà ni torí pé ọlọ́run ọba ọ̀dàbí àwọn èèyàn torí délé ọlọ́run ọba sọ wípé ká dìde ká sì dìyàn ọlọ́run ti sàpèjúwe oríṣiríṣi fún wa àbí òye wa gẹ́gẹ́ bí ẹni tó gbà lù kọjá tó ní wahiya khawiyatun ala urushiha ìlú tó ti da horo kú ara bẹ ti kú qala anna yuhyi hadhihi Allahu ba'da mawtiha ó ní báwo lọ́wọ́ ṣe di gbogbo àwọn ilé ìdíde lẹ́yìn tá ti kú sọ́nà ó sì rí wọn jí amatahu Allahu mi'ata 'amin thumma ba'atha ọlọ́wọ́ bá papọ̀ gọ́ọ̀rùn ọdún lẹ́yìn náà ọlọ́wọ́ bá wá jíǹde qala kam labith ọlọ́wọ́ níjọ́ mélòó ló ṣe lábẹ́ ẹ̀ tá a ti lẹ́yìn ìgbà tá a pọ̀ qala labistu yawman aw ba'da yawmin ó ní ṣé mo lò ojújọ́ kan lọ àbí some hours qala bal labista mi'ata 'amin ọlọ́run ní rárá kò rí bó lérò ọgọ́rùn-ún ọdún ló ti ṣe. fanzur ila ta'amika ọlọ́run tí wọ́n fẹ́ ṣe àpèjúwe mi fún wọ́n ti dìde báyìí àbí bẹ́ẹ̀ kọ́ ni ó ti kú atún jí ọ dìde ń sọ pé báwo lọ́lọ́run ṣe jí gbogbo àwọn eléyìí ìwọ ti kọ́kọ́ já pèjúwe àkọ́kọ́ wá wá pèjúwe kejì àtẹ̀kẹta fọ́nbúrú ìlàpọ̀ àmìkà oúnjẹ tó gbé lọ́jọ́ tó ń lọ lẹ́yìn ọgọ́rùn-ún ọdún wọ̀ṣọ̀rọ̀ àbíkà omi tó gbé lọ lẹ́mìí tẹ̀sẹ̀ nà oúnjẹ ọ̀gbàjẹ́ ọ̀kan omi ọ̀gbàjẹ́ táwọn tí ọ̀wọ́nú ẹ̀ subhanallah wọ́nbúrú ìlà himarika kẹ́kẹ́tẹ́ tó wá mú lọ́jọ́ yẹn tó gùn wò ó ọlọ́wọ́ bò tí jí òǹdìdé máa wo kẹ́tẹ́kẹ́tẹ́ ní ìsìn wanzur ila himarik walinaj'alaka ayatan linnas wanzur ila al'idhami kayfa nunshizuha máa wo egun kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn báwo lọ́nà ọba ti ń papọ̀ ọ ya dúró gàdá báyìí gbogbo àwọn egun yẹn ń dira wọn mú egun ọwọ́ ọsọ ọkọlù ti itan titan ọkọlù ti àyà tàyà ó di torí mú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹsẹ̀ dúró ọwọ́ dúró ẹsẹ̀ dìde pẹ̀lú eegun rẹ̀ skeleton rẹ̀ sẹ́nu fẹ́ yọ fẹ́ sá kékeré ló ń ṣẹlẹ̀ yìí o tọ́ tó ń mọ̀nà hà láàmà lẹ́yìn rẹ̀ wá wo bá ṣe fi ara bo ẹ̀sìn náà lára tàwọ̀ bò ṣé ẹ lè gúnrú ẹ̀sìn máa ń ti yín <laughs> subhanallah falamma tabayyana lahu qala a'lamu ala kulli shay'in qadir ńgbà tó hàn sí ó wá mọ̀ wá yìí o kọ́ lọ́wọ́ bá lágbára lórí bòǹkà ẹtún wò tàn nàbí ibrahim aleyhi salam wọn tàn nàbí ibrahim sọ pé wà á kọ́lá ibrahim rabbi arini kayfa tuhyi al-mawt ibrahim aleyhi salam sọ fọlọ pé wọ́n olúwa mi fi hàn mí báwo ló ṣe jókòó dé. sẹ́mi pé nínú táwọn anábì ń pè yẹn lọ sídìí rẹ̀ náà ní pé tá a bá wọ ọlọ́run ju àdìde anábì ibrahim ní tí wọ́n ń béèrè lọ́dọ̀ ọlọ́run bóun ló ṣe jókòó dìde. kọ́lá ọlọ́run tó mi ni kọ́lá bala mo gba gbogbo ọlọ́run ọba wàlàkín liyatuma inna qalbi mo fẹ́ kọ́kàn mi ọba lẹ́nu. ọ̀tọ̀ nípa ọmọ nǹkan ọ̀tọ̀ nípa ọkàn rẹ̀ balẹ̀ nǹkan tó ọmọ. tọ́ ọlọ́run ni qala fakhudh arba'atan min at-tayr fasurhunna ilayk. ọlọ́run ni mú ẹyẹ oṣù mẹ́rin kọ́ wa gún wọn pọ̀. tọ́ dúnbù wọn tán kó gún wọn pọ̀ nígbà tó bá mú ẹyẹ àdàbà tó gún mọ́ ẹyẹ gúnugún tó gún mẹ́yẹ àṣá tó gún mẹ́yẹ kánákáná gún gbogbo wọn pọ̀ wọn lódò ètò pọ̀ fẹ́ fi sògùn o. ثم جعل على كل جبل منهن juz'a dábàá pa nàbí ibrahim lọ kọ́kọ́ jó nǹkan lọ kọ gún nǹkan. <laughs> sọ ọlọ́run bá wá ní pín sọ́nà mẹ́rin. wọ́n á pín sọ́nà mẹ́rin sọ ma pé orí wọn ti dàpọ̀ mọ́ ara wọn ara ti dàpọ̀ mọ́ ara wọn àwọn ẹyẹ yẹn wọ́n ti di mí ọ̀yà wọ́n á sọ́nà mẹ́rin dàkan sórí àpáta kan dàkan sórí àpáta kejì dàkan sórí àpáta kẹta kù sórí àpáta kẹrin. lẹ́yìn náà wọ́n ló kọ́ wọn pé ìwọ ẹyẹ kánákánáda ẹyẹ gúnlógún kọ́ ẹyẹ wọ́n ti ẹyẹ àsánkọ́ yẹ tí iná kẹta ẹ̀yà ọlọ́run tó a ti ń pè wọn kọ́ kan wọ́n mọ́ wa bọ̀ subhanallah ìyẹn ni pé gbogbo bẹ́ẹ̀ ṣe lọ́wọ́ pọ̀ tẹ́ gún wọn pọ̀ yẹn èyí tó jẹ́ ti kálukú nù àwọn ayọ́ jáde yọ sọdúnra wọn orí ọ̀pàdé ọrùn ẹyẹ yóò sì máa bọ̀ wa bọ̀ tó báyìí wàhálà mu. يأتونك سعيا واعلم أن الله عزيز حكيم kọ́ ọmọ pé ọlọ́run ọba alágbára ni tó borí gbogbo kan ọlọ́gbọ́n ni sọ́gbọ̀n rẹ̀ sì sọ́kùn. àpèjúwe tó pọ̀ nínú alukur'an nípa ètò ọba mú wa nípa àwọn èèyàn tó ṣe pé ọlọ́run ọba pa láyé ń bí ó tún jí wọn dìde. alam tara alam tara ila alladhina kharaju min diyarihim wa hum ulufun hadara al-mawt faqala lahum Allahu òun àwọn ìṣẹ́ jáde kúrò nílé wọn tó yẹ pé they are thousands ẹgbẹ̀rún lọ́nà ni wọ́n wọ́n sákò nílé nítorí pé wọ́n bẹ̀rù kú ọlọ́run á subhanallah thumma ahyahum tó wá jí wọn dìde láyé ń bì kọ́lọ́run tó tún pa wọn apá ẹ̀mí tó bá jọ́ gbìndà alqiyam èékánná tiẹ̀ kò ní sá lọ èékánná ẹsẹ̀ ò ní bọ́ sọ́wọ́ tọwọ́ ò ní bọ́ sẹ́sẹ̀ subhanallah nítorí pé ọlọ́run tó dán nígbà àkọ́kọ́ walam ya'ya bi tó ṣe pé kọ̀ká gara kọ̀kọ́ lẹ kò ṣòro fún láti dán nígbà àkọ́kọ́ ṣe náà tó fún láti dá padà àti sàkọ́kọ́ àti tìgbẹ̀yìn olóṣòro fọlọ́ kò sí ètò torí pé àṣẹ ọlọ́run àṣẹ ọlọ́run fi ń dá nǹkan kò nídìí àwọn agbátẹ́sì dábàá pé kọ̀ǹtráktọ̀ pẹ́ tòótọ́ màmá wa ti lọ yá báyìí ó sì yá náà nù tó eléyẹn nà. aleykum salaam. ẹ̀rí báwo olójọra wọn mẹ́rin àwọn wọn gángan lọ yìí ń bẹ wọn sì sọ̀rọ̀ wọn sì sẹmí dìgbà tó lọ tó tún pa wọn tàbí òye wa àmì wọn ni kìnnì kan àkúdà tó ńgbọlọ lọ bá di òun gbogbo ètò ọsẹlẹ Ọlọ́run sọ pa rẹ ńgbọlọ lọ tó wá sọ pa àkúdà eléyìí tó yọjú tọlọ sọ pa rẹ sọ pa rẹ tó rẹ ṣe tọ́ọ̀n lẹ́rìí yẹn náà. Aleykum salaam.

torí ọmọ tẹ́tẹ́ ọmọ tẹ́tẹ́ tọ́lọ́ ọba bá kọ́ kó lówó ó ṣe kí ni ó lówó ìtẹ́lẹ̀ àti atolówó àṣà yorùbá ni tọ́lọ́ ọba bá kọ́ kó lówó ó lè má ma ṣùgbọ́n tó lówó sẹ́nu kọ́kọ́rọ́kọ́ èèyàn lówó láì ma àbí bẹ́ẹ̀ kọ́ ni tó ọ̀pọ̀lọpọ̀ sì ma tẹ́tẹ́ tọ́pẹ́ ni kò jìyà tó wọn tó sábàbí ó wà ṣùgbọ́n àkọọ́lẹ̀ wà kì í ṣe dandan wọ́n jẹ́ pé líǹkì wà láàrin sábàbí àti àkọọ́lẹ̀ so ṣùgbọ́n tí nǹkan bá ṣèyàn tí nǹkan bá ṣèyàn nísìn ọmọ àmà ọlọgbọwọ sínú náà iná wa ju ọlọ́wọ́ ọwọ́ dá méjì ọwọ́ ní àkọọ́lẹ̀ àkọọ́lẹ̀ ti gbẹ pé ọwọ́ rẹ̀ ó jóná àkọọ́lẹ̀ sì wà pé wọ́n ló ṣe sábà bí tọ́ọ̀rẹ́ ó fi ṣe kíni tí ó fi jọ̀nà. torí ẹ̀ a kìí fi a kìí fi àkọọ́lẹ̀ a kìí fi ṣe àwíjàre lórí ẹ̀ṣẹ̀ kọ́ ọlọ́kọ́ ara rẹ̀ lọ́nà ẹsẹ̀sẹ̀ ni àbí ẹsẹ̀sẹ̀ ẹsẹ̀ ni. bákan náà èèyàn nísìn ọlọ́jàlè wọ́n mú wá pé kí wọ́n dájọ́ fún un lórí olè tọ́jà látàrí ìwádìí àríkó irú olè tọ́jà yẹn àti bó ti ṣe jà ọ̀kàgé lọ́wọ́ wọ́n á ní ẹ dákun ni àbí òye wa a sọ pé bẹ́ẹ̀ ni sákọọ́lẹ̀ ẹ̀kọ́ jalè láti síwájú àkọọ́lẹ̀ ká gé ọ lọ́wọ́ wá tẹ̀lé torí a kì í fi àkọọ́lẹ̀ ṣe àwíjàre lórí ẹ̀ṣẹ̀ yorùbá nígbà míì ìbéèrè tó ń béèrè ṣe ó ṣeé ṣe kọjá pé tó ń gbà lérò ẹni tí yorùbá máa wí ńgbà míì wípé ẹ má máa pákọ lẹ̀ má àfọwọ́fà ni àbí bẹ́ẹ̀ kọ́ sẹ́yìn fún àwọn màmá màmá bàbá bàbá yorùbá máa sábà sọ bẹ́ẹ̀ pé pé gbogbo nǹkan náà alákọ̀ọ́lẹ̀ gbogbo nǹkan làkọ́lẹ̀ gbogbo nǹkan pátá káfà ńlá kọ́lẹ̀ torí kò sí jọ́sẹ̀ làbí kò ti wà lákọ́lẹ̀ ọba àfọwọ́fà ọba àbọ̀fọwọ́fà àkọ́lẹ̀ ti ṣe kí ni kò ti ṣíwájú. nísìn òṣìṣẹ́ òró wọn á nígbà tó ọba jà inú òjò sanwó yẹn fún ọ so wọn á láfọwọ́fà ní òjò orówó yìí wọn á ní àkọ́lẹ̀ ní òjò sanwó fún ọ tó yé wa. So, a sọ pé àkọọ́lẹ̀ ni òjò sanwó fún torí àìmọye èèyàn náà ní báyẹn ẹ̀dá torí pé wọ́n jẹ lówó tó jẹ́ pé àlékún ìyá ni ó tún jẹ àbí bẹ́ẹ̀ kọ́ ni tó nítorí di eléyìí báyìí a sọ pé àkọọ́lẹ̀ ti síwájú. ẹ wọ́n wò ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ láàrin baba ńlá wa anabi adam aleyhi salam àti anabi musa aleyhi salam nítorí tá a bá mọ̀ dáhùn rẹ̀ yóò mọ ìyẹn ju nǹkan púpọ̀ fún wa wàá pa á jùlọ láàrin ibi tá à ń gbé pẹ̀lú àwọn aláìgbàgbọ́ anabi musa aleyhi salam anabi sallallahu alaihi wasallam wọ́n ní àríyànjiyàn ṣẹlẹ̀ láàrin rẹ̀ àti anabi adam aleyhi salam anabi musa ó sọ fún anabi adam pé tí wọ́n ní adama tó mú àwọn ọmọ rẹ̀ jáde kúrò ní àlìjánná tí wọ́n ní adama tó mú àwọn ọmọ rẹ̀ jáde kúrò ní àlìjánná anabi adam wa wípé. báwo lórí fẹ́ máa bu ẹnu àtẹ́lù mi lórí nǹkan kan tó lọ́wọ́ bá ti kọ́ àkọọ́lẹ̀ pé yọ ṣẹlẹ̀ síwájú kó tó dá wọn sánmà àtilẹ̀ pẹ̀lú ẹgbẹ̀rún márùn ọdún pẹ̀lú ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta ọdún fifty thousand years. anabi sallallahu alaihi wasallam wa sọ pé anabi adam baba ńlá wa wá borí anabi musa nínú àdìgbìlà yìí ànábì musa ò tún lè sọ fún ma nísìn tẹ bá wo ọ̀rọ̀ tá ànábì musa sọ ṣé ń bá baba ńlá wa wí lórí jíjáde kúrò lálìjẹ́nà àbí ń bá wí lórí jíjẹ èso ni. Naam. lórí ọ̀rọ̀ táwọn kiri yóò sọnù. sẹ́ni pé àti ìgbẹ́sì Islam yé dáadáa torí tí èèyàn bá ń bá àwọn èèyàn kan gbé irun tí wọ́n sọ ní máa pọ̀ lórí èèyàn pàápàá tí èèyàn bá mọ̀ ń pẹ̀ sí tiẹ̀ náà ẹni kí sọ ńgbà mí fanabi Ibrahim ó ti fọlọ máa fún lọ́mọ òun fi rúbọ fún ọ̀rọ̀ sọ bẹ́ẹ̀ pé èèyàn ti gbogbogbò kò bímọ ó tún wá sọ pé tí wọ́n bá màá tún pa níbo kò sínú àkùránì kò sínú súnà bẹ́ẹ̀ torí ẹgbẹ́ àti ẹsọ pé ń bá wí lórí díje sùn ọ̀rọ̀ àwọn ti ó gángan nù wọ́n ní because bàbá ńlá àtàwọn àti ìyá ńlá àtàwọn wọ́n tẹ lọ́ngbà wọ́n díje sùn yẹn wọ́n á kó bá wọn. wọ́n kó bàbá o sẹ́wọ̀n pé kọ́lọ́ tó dá bàbá ńlá tiwa àti ìyá ńlá tiwa lọ́lọ́run ti sọ pórí ilẹ̀ wọn gbé àbí ọ̀bẹ́ ọlọ́run kàn fi jíjèso ṣe sábàbí nìtọ́yé àkọọ́lẹ̀ ti síwájú pé wọ́n jèso torí ìjà kan nífẹ̀ẹ́ àfikọ́jẹ́ pé ó ti síwájú nù mọ́ lọ àkọọ́lẹ̀ ti síwájú pé wọ́n jèso àmọ́tẹ́lẹ̀ náà ọlọ́run ti sọ pé lẹ̀ wọ́n gbé wọ́n قلنا إذ قال ربك للملائكة أها إني جاعل بالجنة أبي في الأرض أها kọlọ́run tó dá anabi Adam ló ti sọ fún àmàlẹ́kà pé màá fi àrólé kan sórí ilẹ̀ so ṣùgbọ́n gbà tó lọ́wọ́ bá dá mọ́lọ́kọ́ fi sí inú àlìjẹ́nà ọlọ́wọ́ bá fẹ́ fi hàn wá pé ìgbádùn kan o pọ̀ torí ilẹ̀ lẹ́gbẹ̀ẹ́ o báwo lẹ́sìn wá ṣiṣẹ́ tí ó dá yín padà yẹn torí pé tó bá ti yóò mọ ṣiṣẹ́ àti padà sínú ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ wọn aléyàn lè di politician àwọn council ìjọba tó ti sẹ́ńtì sọ́jà àwọn kàákùn kó ti ṣe olórí rí but nísìnyí ó ní chance àti wá so lórí sọ́jà aláti wá so lórí alágbádá sẹ́wọ̀n pé àwọn náà kọ̀kọ́ yọjú wọ́n yọjú àbí wọ́n yọjú Ọbásanjọ́ yọjú àbí wọ́n yọjú Babangida fẹ́ padà àbí wọ́n fẹ́ padà ah, torí pé wọ́n ti tọ́ kíní kan o wọ́n tún fẹ́ padà bẹ̀ kíní kan so rock àbí bẹ́ẹ̀ kọ́ ni so bẹ́ẹ̀ náà nígbà tó lọ́n ti fi àlìjẹ́lẹ̀ tọ́ bàbá ńlá alẹ́ nu wò ṣe mọ̀ pé àwa ti kú àlìjẹ́nà ń gbọ́ oríṣiríṣi pípé fi há máa la ayinú ra'at ntójú òrírí wa ń bẹ̀ dáadáa wala ọdún sami'at ntétí ọ̀gbọ́rí dáadáa wa ń bẹ̀ wala khatara ala qalbi bashar tí ọkàn èèyàn ò ti ẹ̀rù nípa rẹ̀ rí dáadáa ó wà nù àlìjẹ́nà ṣe mọ̀ pé à ń sojú kòkòrò àrírí àgbọ́rí ṣùgbọ́n àrùn ìjọba wa ibẹ̀ ni baba ńlá wa gbé rí àwa náà fẹ́ wọ̀ bẹ̀ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ sọ torí wọ́n á ní bàbá ńlá rẹ̀ màmá ńlá rẹ̀ ó kó bọ́ àwọn ẹni tí kò wà lórí ilẹ̀ ó gòkè lọ. wọ́n máa ta ọ jẹ wípé ìgbàdélé ẹ tó ti kó bá wọn wọ́n wá inferiorize anabi adam wọ́n inferiorize ìyá ńlá wa wípé àwọn náà kó bá wa torí èdè tó lọ́wọ́ gbà wọ́n lẹ̀ lọ́nà wò lọ́nà wò ó kó bá yín ẹnìkan á gbà ẹ̀yin náà wo ọpọlọ gan ẹ̀yin náà mahzul yẹn pé ń gbọ̀n ọpọlọ yẹn ń gbọ̀n so ẹni pé bàbá ẹni tí ànábì Musa ti ń bá bàbá ńlá wa wílé lórí ó wà very clear àǹtà lẹ́dí àkàrẹ́sítẹ̀bùrìyẹ́tẹ̀kẹ́ min al-janna sí ìwọ ló kó àwọn ọmọ àwọn àrọ́mọdọ́mọ rẹ jáde kó lálìjẹ́nà kò bá wí lórí dídì èso ẹni ń bá wí lórí ẹ̀ ní kíni jíjáde kúrò lálìjẹ́nà ìgbà tó nàbí adáhùn ló sì dáhùn ó ní ǹjẹ́ wa lè máa bá mi wí bí lórí ntọ́lọ̀ ti kọ àkọọ́lẹ̀ rẹ̀ síwájú kó tó dáhùn asẹ́mà àtìlẹ̀ pẹ̀lú ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta ọdún bí. ànábì ádámà ń fi kádàrá sẹ̀ lórí àdánwò kò fi kádàrá sẹ̀ rí lórí ẹ̀ṣẹ̀ kí lẹ́ṣẹ̀ tọ́tẹ̀ jíjẹ̀ sọ sẹ́nu akẹ́kọ̀ọ́ sọ pé sọ máa bá mi lórí jíjẹ̀ sọ torí pé lèrò lẹ̀sẹ̀ tó ṣẹ̀ ṣùgbọ́n fi kádàrá sẹ̀rí lórí àdánwò àdánwò lọ́ba jíjáde kò lálẹ́ ìjẹ́nà torí de eléyìí ibẹ̀ la ti mú ẹ̀rí wípé ọ̀tọ̀ ká máa fi kádàrá sẹ̀rí lórí àdánwò ṣùgbọ́n kò tọ́ ká máa fi kádàrá sẹ̀rí lórí kíni lórí ẹ̀ṣẹ̀ torí ẹni Sheikhul Islam ti kọ tírà kan kitabun kíníkan juz'un fil ihtijaj bil qadar bilqadar wípé ìgbà wo lọ́tọ́ káfi kádàrà káfi máa ṣe àwáwí ẹ fi kádàrà ṣàwáwí lórí àdánwò àmọ́ ìgbọ́dọ̀ fi kádàrà ṣàwáwí lórí ẹ̀fẹ̀. torí ẹ̀ ló fi jẹ́ pé anabi adamu ẹsẹ̀ náà ọlọ́run forí jẹ́ àbí òforíjì òforíjì fatalaqa adamu min rabbihi kalimatin fataba alayhi ọlọ́run foríjì innahu huwa tawwabur rahim ìwà àtọ́kọ́ lọ́wọ́ foríjì ẹsẹ̀ tiẹ̀ ló tún á ràn wọ́ nítorí pé ńgbà tó ń ṣẹ̀ Ọlọ́run ti forí jì ẹ̀ṣẹ̀ bàbá kò sì ní ran ọmọ gẹ́gẹ́ bí tọmọ kò sì ní ran bàbá rẹ̀ ńbo wá ni wọ́n borí sí tó fi dé kẹsẹ̀ ni ẹlẹ́ni ọkọ lù ọ́ sẹ́wọ̀n pé kálukú ọ̀sà ni torí de eléyìí Ọlọ́run bá ti sọ pé wala taziru waziratun wizra ukhra arẹ́rù ẹ̀ṣẹ̀ kan onírẹ́rù ẹ̀ṣẹ̀ lomi ṣé arẹ́rù ẹ̀ṣẹ̀ kan ó ti ẹ̀gbà láti rú tẹ lomi tí kálukú ò tọ́ ọ bá ibi bọ́ tiẹ̀ sí tọmọ kó ọ̀bọ̀ ọlẹ̀ ní ta ni ọ̀ àgbà kọ́sẹ́ni tí ọ̀ torí di eléyìí báyìí eléyìí ó fi hàn àpò ká gbẹ́sìn wa yìí nǹkan níjẹ́ ká máa wíru tí àwọn tí èsè mùsùlùmí ń wí náà ìbéèrè ti parí parí kù sọ̀rọ̀. Thank you wọ́n ní pé ọ̀rọ̀ pé anabi ibrahim ò tẹ̀lé rí fọ́lọ̀ fún òun fún òun mò ń fi rúbọ fún yẹn àwọn tí ma gbọ́ látàyédáyé ẹ̀ẹ́dùn àwọn ah, alákùnlé ha ń bolẹ̀ tiri látàyédáyé lẹ́lọ́ tún yẹn àmọ́ pé islam ti wá tọ́jú alukur'ani àti sunna kò sí tọ́jú bẹ́ẹ̀. akọni pé anabi ibrahim alayhi salam ọbẹ̀ lọ sí kọ́nà ọ̀bọ̀ fún un lọ́mọ tó ṣùgbọ́n tó lọ́wọ́ bá ti fún lọ́mọ falamma balagha ma'ahu as-sa'ya qala ya bunayya inni ara fil manami anni azbahuka ìgbà tó máa dàgbà débi téèyàn ti ràn òbí rẹ̀ lọ́wọ́ òbí máa rí tẹ́lẹ̀ ọmọ á tún dàgbà débi téèyàn ti ràn òbí rẹ̀ lọ́wọ́ ọlọ́rọ̀ pa òbí ọmọ tún ti ń dàgbà lójú rẹ̀ débi téèyàn ti ràn òbí lọ́wọ́ ọwọ́ qala ya bunayya tọ́ba yẹ kó ti sọ fọ́lọ́ kó wọ́n pa tẹ́lẹ̀ àbúrò máa ń tẹ̀sẹ̀ sọ fọ́ mọ̀ sí àwọn anábì máa parọ́ ni ní parọ́ ó ní wọ́n máa mi ní ọ̀rọ̀ fìlìmẹ́nẹ́ mi ẹni agbáhùkà mo rí lójú oorun wípé mò ń dúnbò rẹ torí pé àlá àwọn ànábì ọlọ́run iṣẹ́ tọ́lọ̀ fi ránṣẹ́ sí wọn ni kọ́lọ̀ ń pa mí láṣẹ kí n pa ọ́ ọlọ́run pa mí láṣẹ kí n dúnbò rẹ ọ yàtọ̀ sí pé mo ti sọ fọ́lọ́ pé màá dúnbò rẹ ọ yàtọ̀ àbí ọ yàtọ̀ so ọmọ náà ti dá lóhùn ọmọ náà olùmọ̀ ó ní kí ni kọ́lá ya abẹ̀tí ó ní rẹ bàbá mi ìfàlmà tó mọ̀ ẹ̀gbọ́n bó ti clear ṣe ń tọ́ àfi pọ́ láṣẹ ṣe ń tọ́lọ̀ fi pọ́ láṣẹ ṣé òun lọ sọ fún wọn pa lọmọ wa sọ pé ṣe ń tọ́lọ̀ fi pọ́ láti àbí bàbá parọ́ fọmọ ni kò sí tọ́jọ́ bẹ́ẹ̀. sẹ́sẹ́ dídùn ni insha Allahu minas sabirin pẹ̀lú wọn náà wà á bá mi nínú àwọn oníṣòwò. tó eléyìí ni tó ṣẹlẹ̀ yàtọ̀ sí nìyẹn ìwà tí bá sọ pé ànábì Ibrahim sọ pé tó ń bá bímọ òwò fi rúbọ fọlọ ni irú ànábì wo wà nù ṣe é pé nígbà tó bá tún bímọ ọ̀pá lẹ́yìn náà rúbọ fọlọ ọ̀sẹ̀ bọ́ wà lànàbì Ibrahim ọlọ́run sọ pé má kana ibrahim yahudiyan wàlá nasraniyan walakin kana hanifan muslima wà má kana minal mushriki. anabi ibrahim ọjọ́ kan náà wọ̀ sẹ́bọ̀ ẹ̀yìn sì ló lọ́ wọ́n rúbọ ẹbọ ti jẹ́ mo rò pé yé so eléyìí ń bẹ́ nu àṣẹ́kùbọ̀ ń tẹ̀ gbà lọ́dọ̀ àwọn akọrin yòó. Now ipe anabi táwọn yahudi pa sanabi yahya ni àbí anabi zakariya naam naam zakariya ni ètò àwọn ọmọ nù tẹ bá rí i pé àyà wọn pa ibi hàn wá. kò mí ni ó lè jẹ́ pé yahya ni kó jẹ́ pé àti káàbà àti àti ti pẹ́ tó a kàn tún kẹta àmọ́ sí ní sọ́ọ̀bù. نعم نعم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب الله